ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa ọ̀dẹ̀ òdùnbí tó ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa yorùbá nation hmm, ó mà tún ga o àṣírí àwọn ìjọba wa kan mà tún ti tú o ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ gan ẹ gbà wá o pápákọ̀ òfurufú àwọn ẹ̀mí àìrí ni wọ́n tún ti kọ́ sí orílẹ̀-èdè nàìjíríà o pẹ̀lú báwọn ará ìlú ṣe ń pariwo tó tí ò sí oúnjẹ tí ò sí nǹkan kan àwọn ìjọba wa tún kọ́ pápákọ̀ òfurufú fún àwọn ẹ̀mí àìrí àwọn èèyàn gan ò tí ì rí ibi travel lọ àwọn èèyàn gan wọn ò rí ìkọ̀kọ̀ wọn ò rí ibì kọ̀kọ̀ lọ àwọn ìjọba wa tún kọ́ pápákọ̀ òfurufú ẹ̀mí àìrí èyí wọ́n kọ́ pápákọ̀ òfurufú ẹ̀mí àìrí fún àwọn ẹ̀mí àìrí ìyẹn airport ẹ̀yin ìjọba ìkà kí ló dé hmm, ghost airport <laughs> pápákọ̀ òfurufú ẹ̀mí àìrè àwa ìran yorùbá ẹ jẹ́ kí a gbára wa o bí bẹ́ẹ̀ kọ́ ìyà yìí kò ní òpin o afẹ́nifẹ́re ẹ dìde gbogbo yorùbá nation ẹ dìde ẹ wá gbọ́ ìjìyà mìíràn míì tí àwọn ìjọba wa tún fi ń jẹ wá gbogbo bí wọ́n ṣe ná owó lórílẹ̀‐èdè mẹ́ńtẹ́nànsì fún àwọn pápákọ̀ òfurufú ẹ̀mí àìrí owó tí wọ́n fi ń mẹ́ńtẹ́nì ẹ̀ tí wọ́n fi ń túnṣe lásán kò ló ń kà wọ́n tún ti kọ́ pápákọ̀ òfurufú ẹ̀mí àìrí ṣáwọn ìjọba wa ṣọ́hàn tiẹ̀ fẹ́ dẹ́kun ìwà wèrè yìí ni thirty three airport ló wà nínú nàìjíríà Nigeria aviation infrastructure we have thirty three airports nínú thirty three airports yìí thirteen air trip ló wà nínú Nàìjíríà yìí four military vig four military vig ló wà níbẹ̀ hmm. thirty three airports all over Nigeria kí ló dé ìgbà wo la fẹ́ sinmi kíní yìí àtijọ́ tí mo ti wà lórílẹ̀‐èdè mi ò mọ̀ pé thirty three airport wà lórílẹ̀‐èdè ah, <laughs> there is a lot you need to hear just sit and watch out of thirty three airports two owned by federal government nínú thirty three airports yìí méjì péré ni ti ìjọba nínú rẹ̀ hmm, hmm. one hundred and twenty six sites with helped out of them. hmm And out of these thirty-three airports, only three that is functioning mẹ́ta péré ni ó ṣiṣẹ́ tí gbogbo àwọn ènìyàn mọ̀. Example nu ẹni international airport ní Ìkẹjà àti àwọn tó wà ní Àbújá. hmm Ṣé wá rí o, eléyìí tó yẹ kí wọ́n fi owó fún àwọn ará ìlú ẹ̀rí ń tọ́ fi ń túnṣe ẹ̀rí ń tọ́ fi ń kọ́ pápákọ̀ òfurufú fún àwọn ẹ̀mí àìrí wọ́n lè ka àwọn èèyàn tí wọ́n gbóòórùn ẹ́mbásì rí tí wọ́n ti ẹ̀dẹ́ airport rí nàìjíríà ti wá upgrade gan o ìgbà wáṣẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ejò ló kówó jẹ ṣùgbọ́n nísìnyí àwọn ẹ̀mí àìrí náà ti take over wọ́n tún ti kọ́ airport fún àwọn ẹ̀mí àìrí kí lójú wa ò ní rí tán <laughs> mo ń Nigeria is the most economic worst one they are the most worst economy in the whole generation kò sí iná kò sí oúnjẹ ìyè epo ń jẹ ará ìlú hmm, ìyà ọ̀nà gan tún jẹ ará ìlú ètò ààbò ìyẹn ò tiẹ̀ sí rárá àwọn ará ìlú tún kígbe bí. Hmm. hmm ibi tó bá wọ́ọ̀sì gan dé kò tún sí ètò ìwòsàn fún àwọn ará ìlú débi pé tí ọmọ tiwọn gan bá ṣe àárẹ̀ wọ́n á tún gbé kúrò lórílẹ̀‐èdè ni ìjọ wo la fẹ́ dẹ́kun àwa Yorùbá ẹ jẹ́ ká jí èyí tó fìyà jẹ wá ti tó ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jí gìrì nítorí ìyà yìí tí a ò bá gbára wa lásìkò yìí ó ṣeé ṣe kí a má tí ì bọ́nú ẹ̀ o hmm. kò sí nǹkan tó ṣe rà mọ́ lọ́jà báyìí <laughs> láyé ìgbà yẹn tí o bá fún ọmọdé ní fifty naira inú ẹ̀ máa dùn ni ó máa ṣàdúrà fún ẹ kó ṣe é sìn má dán wo tó bá fún ọmọ fifty naira yóò sọlù ẹ láyà ni á ní kí ni kóun fi ṣe hmm. tó o bá máa fún ọmọ olówó sìn tó o bá ní two hundred five hundred ọmọ ò ní appreciate pò fóun lówó ẹ wá wo ohun tá a sọ orílẹ̀-èdè dà ó ga o kò wá sí ohun tó ṣe rà mọ́ gbogbo ẹ̀ ti wá ṣe kí ó tún wá ń gbowó lórí síbẹ̀ wọ́n sì tún kọ́ pápákọ̀ òfurufú airport ni wọ́n ń kọ́ káàkiri o airport ni wọ́n ń kọ́ káàkiri ẹ̀yin ará ìlú ẹ gbọ́ nínú population nàìjíríà yìí àfúnú wa lè má travel rí ṣe rí wípé àwọn ẹ̀mí àrígan ń travel ju àwa tá a jẹ́ èèyàn lórílẹ̀‐èdè lọ nàìjíríà my country kò sí pásẹ́jà kan níbẹ̀ tí ó pè wọ́n rí nínú ghost airport yìí wípé àti ẹ̀fẹ́ bá bàálù yìí kọjá o. and yet they are still maintaining the place wọ́n dẹ̀ sì tún ná owó fún maintenance ibẹ ṣó <laughs> eléyìí ga o <laughs> airport yìí tí wọ́n tún wá ń kọ́ yìí wọ́n tún wọn ò rí ẹnìkan níbẹ̀ rárá nígbà tá ní thirty three airport tó jẹ́ pé mẹ́ta péré ló ń function <laughs> ẹ jọ àkáǹtì ibo la fẹ́ kọ àwọn tó kù yẹn sí ẹ̀yẹ́mọ́ nàìjíríà. ẹ lajú o nàìjíríà tí kò ní airway nàìjíríà náà ló wá dẹni tó ń kọ́ airport káàkiri ṣáàkọ̀ fẹ́ máa fò ni kò sí airway rárá kò sí airway fún wa but a ti lè ní thirty three airports all over Nigeria hey, bàbá wa kudos to you o ẹ kú iṣẹ́ ọpọlọ ibi ẹ bá ba dé ọlọ́run á wa yọ lọ́wọ́ yín o bàbá wa wá fò káàkiri orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ó ga o both Abuja and Lagos bàbá wa wá fò káàkiri you see our president is the number one president that flies most among all the Africans yes ààrẹ orílẹ̀-èdè wa yìí ni ààrẹ tó jẹ́ pé ọ̀wọ́n ló máa ń fò kiri jù láì ṣẹyẹ hundred dollar per passenger charge both Abuja and Lagos hmm. hundred dollar per passenger charge òun ló máa ń charge èèyàn kan kan ìyẹn fún àwọn airport tí wọ́n ṣiṣẹ́ yìí ni o hmm. airport méjì tó function jù airport Èkó àti airport Abuja òun ni the most expensive globally as in the most expensive airport tó you wípé one charge per passenger ní hundred dollar which means even Canada America and other countries wọ́n charge èèyàn tó per hundred dollar Nàìjíríà kí ló dé nígbà tá a ti ń gba hundred dollar lórí èèyàn kan per passenger ẹ wá sí i in a full road and we have one hundred and twenty-eight sites helped hey do the calculation you go hear well hmm you see ẹ bá wo iye tí bàbá wa gan ná kò easy o hey bàbá wa ná two point two million dollar ni bàbá wa ná fún owó pípé àwọn ń fò káàkiri hey mi ò rò báwọn mọ́ọ̀mì rẹ gan mi ò rò bóyá wọ́n náwó kọ́ tó fò bá mi náwó bàbá ná two point two million dollar lẹ́sì pé bàbá ń fò káàkiri all over káàkiri hmm. bàbá ló fò kiri jù nínú gbogbo àwọn president orílẹ̀-èdè òyìnbó kan mà ló tú wọn láṣìírí síta òyìnbó kan ló tú àṣírí gbogbo bí wọ́n ṣe ná owó náà gbogbo bí wọ́n ṣe ń ṣe gbogbo bí wọ́n ṣe ń mẹ̀ǹtẹ́ ní pápákọ̀ òfurufú yìí òyìnbó kan ló tú jáde fún wọn ní TVC news ní Nigeria channel káàkiri àwọn channel hmm, hmm. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ṣé yàyí ò wá pọ̀ jù ibẹ̀ ni mẹ̀kúnnù mi kò gbóòórùn ẹ́mbásì rí àwọn ẹ̀mí àìrígan ti ní bus stop wọ́n ti ní airport hey Nàìjíríà gbogbo ọmọ yorùbá àsìkò tó láti gbára wa o àsìkò ti tó láti jí dìde ìṣọwọ́ bó ṣe ń lò wá yìí tó gẹ́ẹ́ bí a ò bá gbà tá a gbára wa ojú kan la wà o hmm. wẹ́ a ò ní rí jù báyìí lọ you see please ẹ máa make sure ẹ bá wa make pé ẹ ń subscribe in as much as possible subscribe to it and like to it even share it all over let it reach to the top ẹ jẹ́ kó dókè lọ́rùn kí wọ́n mọ̀ wípé a nílò láti fún Yorùbá ní òmìnira tiwọn fúnra wọn see until we see next time ó tún dìgbà unto this channel we say goodbye to you ó dàbọ̀.